وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على كل الله ọba tí ó wù nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ tó ní kí ń kálukú aláì tó mọ̀ bẹ̀ ní jùmọ̀ àtòní ọba wa náà ní àfi ọpẹ́ fún ọlọ́run ọ̀sán àtàlà kí ó gbọ́ ọpẹ́ wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àti orí tí ó níta kọlọ́run ọlá ọmọ bá nípa àmọ́ ṣàpàdé sallallahu alaihi wa alihi wa sallam kó bá ń gbọ́ gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo alẹ́ ní àpapọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ń pè wá nínú al-Qur'an al ọlọ́run yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo tí ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwa mùsùlùmí lọ́lọ́run pé torí mùsùlùmí ní onígbàgbọ́ àṣìlú ọ̀rọ̀ oníkàmọ́ pé nàṣọ́rọ́ àbí ẹ̀wùdí lónígbàgbọ́ àwa mùsùlùmí gẹ́gẹ́ ta nígbàgbọ́ sí tọ́lọ̀ nígbàgbọ́ ọlọ́run ń pè wá ọlọ́run ìsẹ̀jíbò lè láàyè wàlẹ̀ ọ̀kọ̀ sóòrì ẹ̀jẹ̀ pé ọlọ́run pàtó náà bá pè yín ẹ̀dùwọ́ lè jù sẹ́lẹ̀ fọ́nà wọlé ọmọ sóòlù ẹ̀dùwọ́ lè jù sẹ́lẹ̀ fánàbí nígbà tó bá pè bóòlù àrẹ́bí ṣe ń pè wá bóòlù ọlọ́run ṣe ń pè wá ó ń pè wá sí ẹ̀sìn ọlọ́run wa ọlọ́run wa ní títòkè ìbámu lọ́dọ̀ wa kájúwọ́ lẹ̀ fún un استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم nígbà tó ti fẹ́ bá ń pè é sí tí ó jẹ́ ìgbésí ayé eré fún yín ẹgbẹ́ oríṣiríṣi pèpè là máa rí ìpèpè mi ò dáa ẹ̀mọ́ jẹ́ pé tó bá pè é síbi nǹkan báyìí ṣùgbọ́n jẹ́ pé ètò jíṣẹ́ ibi tí ó jẹ́ gbèsè ayé rọrùn fún aláyé àti lọ́jọ́ gbèsè àjíyá náà ní ìpèwà tó yẹ kí n bá jẹ́ pé ìpèpè jíṣẹ́ ayé owó da ọ̀rọ̀ owó sùn rẹ̀. kanínú àwọn àfẹ́sì alìmọ́ musa àti rahmatullah alayhi an fa iná ṣayá pàdùkọ́lù wọ̀rọ̀ a ní tí ó jẹ́ kí ẹ̀mí yẹn kó máa tẹ̀mí dáadáa tí ó jẹ́ kí ọkàn yẹn balẹ̀ láyé lọ́rùn wọ́n bí ubudiyyati Allahi ta'ala ní kẹ́yẹ̀ jẹ́ bí ọlọ́ ojúra rẹ̀ ẹ̀fọ́ lọ ojẹ́rú ọlọ́run tí tẹ́ bá jẹ́ rúkí tẹ́ bá jẹ́ rúkí tẹ́yẹ jẹ́ rúdù tẹ́yẹ jẹ́ rú àbìjẹ̀nu tẹ́yẹ jẹ́ rú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ṣe fẹ́ rú sí bá wá ṣiṣẹ́ o yẹ pé ẹgbẹ́ yẹn sọ́ra rẹ̀ jẹ́ rú pé yẹn kan lòun ó máa sìn àbókè kan lòun ó máa bọ́ kò sí ìgbésí ayé rere ń bẹ̀ wọ́n ní ìgbésí ayé lọ́kànwó fi balẹ̀ alówó alówó táàfi rí ọmọ ọlọ́run lọ́rùn wọn náà ní ká jẹ́ pé òjíṣẹ́ bákan náà wà lọ tó mọ̀tọ̀ àtẹ̀ ká tẹ̀lé ìtọ́jíṣẹ́ bá ń pè wá sí ká mọ̀ ìyá pàtí tó jíṣẹ́ pè wá sí ká tẹ̀lé ìtọ́nà ń pè wá sí pàtó àtọ̀rọ̀ tó lè yí alàdàwà káwà máa tẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ ń sọ gbére ní gbogbo ìgbà ní gbogbo àsìkò ilé ìlọ́lọ́wọ́ bá sùpánà tààlà

sallallahu alaihi wa sallam lọ́lọ́run táyé ó wá táyé sí bákan náà lọ́lọ́run ó wá láwá kó wá tọ́wà sọ́nà sí ó dáa alẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ń sàkójúre ara rẹ̀ fún wa ẹ̀fẹ̀ wa ní sahih Bukhari alẹ́ni sàlàyé fún wa ní أن جاءت الملائكة جاءت الملائكة إلى النبي صلى الله عليه وسلم وهو نائم النبي ó wà lórí oúnjẹ kan mọ̀láíkà bàbá ànábì tí ń sùn lọ́wọ́ torí pé ẹ̀dá bára lànábì náà òun náà máa ń tògbé máa ń kò sọ fún akẹ́ni fọ́lẹ́gì náà máa ánà bá ṣáró ìgbésẹ̀ lókun èèyàn bíi ìyẹn lèmi náà ṣùgbọ́n tó fi yàtọ̀ ní pé yóò ha ilẹ̀ òun gba wá àyè ànẹ́bí ọlọ́lọ́ àwẹ́ ànẹ́bí ọlọ́ ìyẹn la fi ní ká jẹ́ pé rẹ̀ torí pé yọ́n ti ṣẹ́rùn èyàn bí tí wá lòun náà ń sùn ń jẹ ṣùgbọ́n òun gba ilé látọ̀dọ̀ ọlọ́run òun náà wà á dẹ̀dá tó dáa ni àtẹ̀dá dúdú ni àtẹ̀dá ni aṣíwájú gbogbo wa lọ́nà bí àwa ní ìfẹ́ ìfẹ́ yẹ̀ láfẹ́ lòun náà èyàn jẹ́ yẹ̀ lọ ayọ̀bá ní agbóra wa lọ èyí ti yaka ní o ẹ̀rì eléyìí òun la gbọ́dọ̀ mọ̀ pé ànẹ́bà ọ̀nà sọ́lá òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀dá abára ètí máa ń ṣẹlẹ̀ sáwẹ̀ ẹ̀dá náà máa ń ṣẹlẹ̀ òun náà máa ń sùn ànẹ́bà wa sùn jọ kan a wá fàkọ́lá bá àbúhùn àwọn kan wá ń sọ fáwọn apá kejì pé ìnáwó náà ìlú ó ti sun ẹni tó wọ́n báyìí ti sun wàkọ́lá bá àbúrún àwọn apá kejì sọ pé iná àìlẹ̀ náà ìmọ̀ ojú rẹ̀ ló sun o wà lùkọ́lùkù yàtọ̀ lọ́rùn ṣùgbọ́n lọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ sun ní tó fi yàtọ̀ sáwà lọ ọkàn rẹ̀ sun ìyẹn ló fà nínú àwọn àmì ìdánẹ́bí ọlọ́run pé àlá àwọn ànẹ́bí ọlọ́run mọ́ ń ṣẹ. ànẹ́bí Ibrahim ẹ̀wùgbà tí ó rí lójú oorun pé òun ń pa ọmọ ẹ̀hún wọ́n ní kò ń pọ́ ọmọ ẹ̀hún ẹ̀ngbà tó sọ fọmọ ọmọ ní òjì ẹ̀ tó pa ànẹ́bí ọlọ́run bàbá ṣùgbọ́n lọ́n kẹ́ẹ̀dì àwọn ànẹ́bí ọlọ́run gbogbo orúkẹ bá aláàtí wọ́n máa ṣe torí pé ọkàn wọn ò sùn àwọn ẹ̀lẹ́ta ń sọ fún ara kẹ́ni ẹni tá a bá ìsì sùn akẹ́jì ní kò sùn ẹ̀dú ló sùn ọkàn rẹ̀ sùn fàkọ́lù iná lè sọ níbi kùn mọ̀háfà mọ́sálàdì ẹ máa ẹni yí o ẹ̀pẹ̀júwe tó ẹ káwọn máa ń pa rẹ̀

ó wá pe àwọn èèyàn lápèjẹ nínú ilé tó dẹ̀ kọ́ sí oríṣiríṣi oúnjẹ ló wà ń bẹ̀ lápèjúwe ànábì ṣe rí nu lọ́wọ́ oríṣiríṣi oúnjẹ ló wà ń ó wá pa àwọn èèyàn bàbá àṣàdá àyà ó wá ní ká máa kéde pé káàrin fàmán àdába dáhíyá dákàlà dáàrù alẹ́ni tó bá jẹ́ olùpèpè ẹni tí bàbá onílé ìpèpè wá jẹun owó ẹni tó bá dá lóhùn ni ó wọlé wàá kálá mínẹ́lì máa dúbà ó sì ní ó jẹun ẹni tó bá dá lóhùn òun ni ó wọlé ó sì ní òun jẹjẹ ẹgbẹ́ yìí ti kọ́ ní kalẹ̀ wọ́n ní ìfáìsì àwọn èèyàn ẹ máa bọ̀ wá jẹun ó sì fi gbóúnjẹ síbẹ̀. ẹni tí wọ́n ń kéde fáwọn èèyàn pé ẹni ẹ wá jẹun nínú ilé báyìí o wọ́n yìí fà ti yín o pákòjẹ kan wà o ìkóra ẹnijọ́ ìkóra ẹnu lẹ́nijọ́ kan wà o wọ́n wá lẹ́ni tó bá dá olùpèpè yìí lóhùn òun ni ó wọlé tó bá fi ti wọlé ó ti wà sọ pé wàá kálá màdúbà yóò jẹun wàmọ́ làmú ní jìbùdá ìyá ní tó wá ní ẹ̀dá pẹ́ sí dálé ìlú ráyè àbí kò tẹ ó tẹ ẹ̀kọ́ tí kú sí ẹni tí ń pè wọ́n pé kí wọ́n á jẹun yẹn làmú yẹn tó kò lè dá òun ní wọlé kò ní wọnú lé torí pé òun ò jẹ́ pé tí ó bá ti ti wọnú lé ọ̀làmìyá kúlùmínà màdùbà kò ní róúnjẹ jẹ torí pé wọ́n ẹ̀gbóúnjẹ yẹn wá sáyé lórí ẹ̀ àwọn mọ̀lẹ́kà yẹn ń sọ yìí ẹgbẹ́ ń sàpèjúwe àlẹ́ ìbánibí ti sọ àlẹ́bí wa sọ hadith yìí fún wa pé bá pèjúwe àlẹ́bí ṣe rí ni pé bí ẹni tó mọ ilé kalẹ̀ tó wá sí oríṣiríṣi oúnjẹ tó wá gbé sínú ilé kò gbé síta inú ilé náà ló wà ó ó wá ní olùkéde ẹlọ́pàárin ọ̀wá kan jẹun àwọn alẹ́ tó wá jẹ́ olùkéde yìí lóhùn tó bá wọlé òun ni ó jẹun ẹni tó bá dá lóhùn kò ní wọlé gbìndígbé ò tẹ̀wájọ́ kò ní wọlé gbìndígbé ò wájẹ́ fàkọ́lù awìlú hàdà lọ́pọ̀lẹ́gbà ilé wọn gbọ́ wípé àpèjúwe bá ṣe yìí ẹ ṣàlàyé ẹ̀kún ní èkúté mọ́ ìtàǹbáwí tó ní wọ́n lé yàfùkọ́ hàhà kó lè bá àmọ́ ń bá ń sọ kó lè gbọ́yé àkọ́là bá àbùmọ̀ èyẹ bá tó sọ pé iná ò náà ìmùsùtá ní sáà ní àbọ̀ fún yìí ti sùn àkọ́là bá àbùmọ̀ àwọn apá kejì tó sọ pé ìnàlẹ̀ àìnànà ìmọ́tú wà lọ́kọ́lùmọ̀ yàfùkọ́ àlójú rẹ̀ ló sùn ọkàn rẹ̀ ó sùn ẹ sàlàyé ẹ̀fún tí rí kó mọ̀túmẹ̀ torí pọ́wé ní wọ́n sàlàyé fàkọ́lù fàdárù àlìjánà wọ́n ní ilé tán mọ kalẹ̀ yẹn àpèjúwe tí wọ́n ṣe nu ọ̀rọ̀ yìí ilé tán mọ kalẹ̀ òun làlùjẹ́nà ilé bá ní wọ́n tó ń jẹ sí ohun làlùjẹ́nà wàdá ẹ́yí ẹgbá nípọ́mọ̀ àmẹ́sì pé ẹwà jẹun nínú ilé yìí o wọ́n náà ni wa alihi wa sallam ẹni tí wọ́n ń tọ̀rọ̀ pé ẹwà jẹun nínú o ẹlẹ́ wà lànàbí ayé pé ilé tó wà ń bí òwe wọn là àlùjẹ́ńdẹ̀ sọ́ni mo ládùúgbò wa ń bẹ oríṣiríṣi oúnjẹ lọ́dún ìṣèṣì òní tó wà nínú àlùjẹ́ńdẹ̀. àwọn àgbẹ̀lì kejì ló yá máa kéde fún ọ pé ilé kan ti tọ́jú oúnjẹ ẹ̀bẹ̀ wá jẹun. àwọn alẹ́ni tí ń kéde yẹn gẹ́gẹ́ òun lànẹ́bì sallallahu alaihi wa alihi wa sallam àwọn alẹ́ni tó bá jẹ́ pé olùkéde yìí tó wọnú lé ní ó fàmán àtọ́ Muhammadan sallallahu alayhi wa alihi wa sallam alẹ́ ń tó bá wá jẹ́ pé ànábì wa Muhammad pé á olùpèsè ìlú máa ń pèsè yìí ó máa ń ìfáìsì wa sí nǹkan tẹ̀ ẹ mà já jẹ́ pé rẹ̀ dákàlà lè já nà òun ní wà lùtẹ́ náà. ومن عصى محمدا صلى الله عليه وآله وسلم ẹni tí pẹ̀pẹ̀ ànábì wa ń dọ́dọ̀ rẹ̀ pẹ̀pẹ̀ ànábì ní pẹ̀pẹ̀ sínú ilé yẹn tí lánà ànábì dé ọ̀dọ̀ ẹ̀ tó wọ́n wá dáhùn àní èrò ẹni bẹ́ẹ̀ tí ẹ̀ fàkọ̀dẹ̀ afọ̀lọ́ha ó ti ṣe ọlọ́m sallallahu alaihi wa alihi wa sallam èrò ẹni bẹ́ẹ̀ ti ṣe lọ́m ẹbá ti ṣe ànábì ó ti ṣe ọlọ́m rí pé pánẹ́bì ń kéde fún wa kìí di pé látọ̀dọ̀ ara rẹ̀ látọ̀dọ̀ náà báyìí eléyìí ti pé ní ilé pánẹ́bì ń pèpè sílẹ̀ lálùjẹ́ náà àyíké ìyòwò lè wọ̀ láìjẹ́ pé ànẹ́bì kò síbọ̀ ṣe fẹ́ wọnú àlùjànnà láìtò sẹ́yìn ànẹ́bì kọ́wá ní ẹnìkan rin ìlànà kan tí ètò ìlànà ànẹ́bì pé onẹ́sìn ìlànà àlùjànnà níbo ni ó gbà wọ́ ẹjọ́ ní àmẹ́sìn tó wà nílé ìlú ní ẹni òdárò kò sí ọ̀nà ní ìdẹ́ ìrìgbàwọ́ àbíkẹ́yẹ tẹ̀lé àlẹ́bàá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n wa muhammadun sallallahu alaihi wa sallam farqun bainan nas ara nabi la fi ń sọ̀kọ̀ yà láàrin àwọn èèyàn ó wà náà riwaya ń pé wa muhammadu farraqa bainan nas ànábì ló pé àwọn èèyàn tó tóbi kí ló ti kọ́ wa ó ti pé ìtẹ̀lé rẹ̀ yóò fún wa lọ́nà méjì ẹgbẹ́ nígbà tó pèpè sí ẹ tó pèpè sílẹ̀ àkẹ́dá ló àwọn òbúrúkú kanú àwọn tó ń sọ orí ìtẹ́wà lùjẹ́ náà àwọn tó ní kí ni wí kí ni sọ àwọn òdálò àwọn ẹ̀yẹ àní wọnúlé pẹ̀lẹ̀ tó wọ́n ìdìbò tó wọ́n bẹ́ ẹ̀rẹ́sẹ̀ àpínṣẹ́ méjì látara rẹ̀ so ìgbé àlébì ní pẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ tó rí pé ètò gbé wa gbogbo wa náà gbogbo èèyàn náà kọjọ́ tẹ̀lé ọlọ́run kọ́sọ́ alẹ́ tí ó tẹ̀lé délẹ̀ ẹmọ́ wọn fi yẹ pé ní ìtẹ̀lánà kọ́ إذا دعاكم لما يحييكم ẹjẹ́ pé ọlọ́run ẹjẹ́ pé òjíṣẹ́ rẹ̀ nígbà tó bá pè yí tí tí ó máa jẹ́jẹ́ máa tẹ̀mí láyé àtẹ́lọ́jọ́ gbẹ́dà ti yá mà àpèjúwe rẹ̀ náà ni wọ́n ti fún àyè àpèjúwe ẹni tó ti kọ́lé kalẹ̀ wọ́n ti foríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ àwọn anìkólùkéde kan máa wá pé àwọn èèyàn ilé yìí o oúnjẹ wá ń bẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lẹ̀ wá jẹ ẹni tí ń gbé pẹ̀lẹ̀ náà lànẹ́bì tí ń tó wá ti fi sáà ti jẹ ìkan ìbádùn sáà wọlé ìfẹ́ sáà ti àwọn èèyàn wá tó sí méjì aláhàn kagbá náà lè tó tẹ́lá lẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn ni wọ́n wọnú ilé wọn jẹ àwọn tí wọ́n bá الذي يصون حديث كما كل أمتي يدخلون الجنة إلا من أبى gbogbo ọjọ́ mi ní wàlú nínú àyàfẹ́ni tó bá lóhun òwò àyàfẹ́ni tó bá lóhun òwò kọlu àmà ìyá àbáyá rọ̀súlọ́lá wọ́n ní ilé òjíṣẹ́ ọlọ́run tọ́wá ní olóhun òwò àlùjẹ́nà ilé ìkẹ́ ilé ọlà lọ́nà ti kọ́ kalẹ̀ àdébíwá bèèrè pé mọ́ àtọ́ àní ẹnikẹ́ni tí bá ń tẹ̀lé mi tí ń tẹ̀lé lánàá mi tí ń ṣe bí mo ti ṣe dákàlà lìjánà àwọn tó jẹ́ pè rẹ̀ àpá àbáwọlé ọ̀la torí pé ẹni tó pè wá bá dálò náà ni ó ju ibi tí léwà pé ẹ̀sùn ilé òun rèé òní ó kọ́kọ́ wọlé. fàmí ní àkọ́ ni ẹni tó bá ní bóun tẹ̀lé ànẹ́bí ṣe jẹ́ àbóun tó ní lánàá ní bí ò ní ẹ̀lú ẹnu sọ fún òun fẹ́ wà lùjẹ́ ìtẹ́jẹ́ náà ti wọ́ ìtẹ́jẹ́ náà ti sọ wíwàtẹ́ ní ilé ni ẹ máa bọ̀ nǹkan aláwà ń bẹ̀ ní ẹlẹ́yìn òwá ìtẹ́jẹ́ ti sọ pé kò ní gbádùn tó wà ń bẹ̀ jẹmọ́ anábọ̀ Muhammad sallam súnà rẹ̀ ìlànà rẹ̀ àtẹ̀sínà tó náà ó dàjẹ́ bí ọkọ̀ ojú omi ọjọ́ sínú tí ọlọ́ọ̀ni kó mọ kalẹ̀ ní ma ń rọ̀ kí bá ha ẹn tó bá wọ́n ní ọkọ̀ ojú omi ìgbẹ́jà òní ó là tẹ́nà bá wọ́n nà nílò àánú ẹni pẹ́sà ti bá rún dé gbogbo ẹ̀tàn ọkọ̀ ojú omi ló là kódọ̀ ọmọ rẹ̀ tó ní kó wáwọ̀ tí ó wọ̀ bọ́mọ rẹ̀ lè tó àkáàmì mílẹ̀ lè mọ́ gọ̀rọ̀ kí lọ́lọ́ sọ ó bá wọn sáparun lọ ní bọ́bọ̀ lẹ́gbẹ́ fún mọ́tó ìyẹn ni mọ́ mọ́lì kí wọ́n fi ìlànà ànẹ́bì wípé ìlànà ànẹ́bì gẹ́gẹ́ onára gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi ní òní ẹn tó bá tẹ̀lé lànàbì bí ìyàkó bí ẹ̀rẹ́ tí wọ́n wọ́pọ̀ ojú omi ní òjò ti ti parun ẹni náà parun tó lọ ajẹ́mọ́ àlẹ́bí là ń pè láṣíwájú wa ẹ̀dọ́ bá pè láṣíwájú máa ń tẹ̀lé ni àlẹ́bí là ń pè pé afinimọ̀ náà tọ́lọ́ rántí wa ẹn tó mọ̀nà náà làwà yóò kó máa tẹ̀lé lẹ́yìn orí parẹ̀ lámọ́tọ̀ ní ó mi ti Abu Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu sọ́nà gbà wá ànẹ́bí tó sàpèjúwe ara rẹ̀ ń bẹ̀ gẹ́gbẹ̀rẹ̀ sí ibi sàkọ́kọ́ yìí ànẹ́bí ní inna masali àpèjúwe mi ọmọ sọ́lá máa bà á tani lọ́ọ̀rù bi àti tọ́nà òfin mi àpèjúwe mi òjíṣẹ́ àtòfin ṣẹ̀ríà tọ́nà òfin mi kàmọ́sálẹ̀ rọ́jùlìn àtà àkọ́wùmá anẹ́bí ló dàgẹ́ ilé èèyàn kan tó lọ bá àwọn ẹ̀jọ́ ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ àwọn èèyàn ẹ̀ àwọn fámílì ẹ̀ fàkọ́lá yakọ́ tí wọ́n ń sọ fún ọ pé ẹ̀yin èèyàn mi ìnirọ̀ àìtùlù jẹ́ tó yẹ pé ẹ̀yìn yìí gẹ̀gẹ̀ bájẹ́tì yìí tọ́dẹ̀ ti súnmọ́ kàmẹ́rin bá pẹ̀lú ẹ̀hún ṣe rínú tó rán ọmọ ogun kan tó yẹ pé ní òun kojú rí wẹ́wẹ́ tó ti súnmọ́ ó ní àpèjú ìdàgẹ́ bí èèyàn kan tó rọmọ ogun fẹ́ kógun èmi ti jẹ́ al-Nadhir olùkìlọ̀ fún ikẹ́ tó dé Nadhiru al-Uryan ẹnu àṣà alárúbáwá tọ́rọ bá dojú ẹ̀ tó bá fẹ́ fún yẹn wọ́n ní pé à ah, nǹkan yí ewu láwọn lẹ́tẹ̀lẹ́ ẹni tó mú rò yẹ wá a ní yóò wá bá sọ́ọ́lẹ̀ ìyẹn àtà wọn tí ni yóò ah, ni ẹni yẹn wá ń sọ gẹ́gẹ́ bí olùkìlọ̀ tó ti bọ́ rálẹ̀ àà ẹwọ ń kán ogún ẹ̀dẹ́fẹ́ kẹlẹ̀bà mọ́ ní lóòtọ́ kẹmọ́ lọ́rọ̀ nígbà tí wọ́n gbọ́ ìró ìfànẹ́ ó wá kéèké fanẹjá anẹjá ìkálukú tètè bára rẹ̀ sọ̀rọ̀ o ibi tí kálukú bá torí pé àwọn tán bọ̀ yìí hàn bá lè kojú ni ẹni mú rogun àwọn làmúra yìí kápọ́jù wa lọ èmi wá tètè kìlọ̀ fún yín ibi tí kálukú bá kó sáàgbà bẹ̀rù fa àtọ́ àwùtọ̀ ifátómi nǹkan omi anẹ́bí ní irú olùkìlọ̀ yìí kẹ́ẹ̀kẹ́ wá tẹ̀lé náà jọ rẹ̀ dáa ẹ̀já fa adélàjù lẹ́ẹ̀kì kílẹ̀ tó mọ́ torí wà nù ìwáyà mi pé ní bí ẹni yẹn sọ pé àwọn ọmọ ogun yẹn láàárọ̀ báyìí wọ́n ti dé kílẹ̀ tó mọ́ kẹ́ẹ̀ wá gbígbá o kẹ́kẹ́ ìkẹ́kẹ́ wá dájé ìdájí ní àfẹ̀mọ́jú bí aago mẹ́rin ìdájí láti ìsájáde ilé tí wọ́n fàntọ́lá fún ẹlàmù láti èyí tí ò lè ní nǹkan gùn títà ń rìn ẹni tó yẹ pé ní wọ́n pẹ̀ náà ni ẹni tó yẹ pé ìtàwọn wọ́lọ náà ni pé kátà fi mọ́ bá wọn lé wọ́n bá lọ wọ́n wàkàbàbà lọ́tọ̀ ìfàbùn mìírìnhùn àkọwàní irọ́ wo ni irọ́ ní pàjáre ẹmọ́jẹ́ ajá lóhùn àwọn ogun wọn nọ́mbọ̀ kí nọ́mbọ̀ wá ṣe kò sí kankan fa asùgbà ohun makánahùn tí rẹ̀ fi mọ́ wọn gún mọ́bí ayé wọn náà náà wà fàfọ́ bá àwọn mọ̀lẹ́kẹ́ yìí ní àmọ́ ogun bá bẹ́lù wọn àgbélé ìlànà ìdíje fún àwọn kálíbà àbálẹ́bí ṣe rí àwọn ẹ̀kẹ́ ti tètè dájú lọ pé à ah, kògbó wọ́n ni kí ojúmọ́ rí bí gbogbo ará lọ́gbọ́ ẹ̀ ti fá lọ àtọ́wọ́lẹ̀ ọmọ gbogbo ní kí náà tẹ wọn lédè kankan àwọn bá dúró báyìí ibi tẹ́wà fọ́sọ̀ bá ọmọ olùjẹ́ yìí láwọn ogun bá fi ìgbà tó yẹ kó wọ́n jáde àwọn ní kò sí kò séwu lóko látàdùn náà ni tí àwọn ogun ìfò wá bá wọn nílé fa àlákàbọ̀ náà bá pàkókò wọn rú pátápátá wàjìtá ahùn lápá gbogbo olúwọ́rú wọn sọ wọ́n dáwóró kò àlébi ní àpèjúwe làpèjúwe àpèjúwe àwọn àkọ́kọ́ tó sì bára wọn sọ̀rọ̀ yẹn àwọn ẹ̀yìn àwọn tẹ̀lé mi bí àbá níbi gẹ́gẹ́ ayẹ tí ó lùkìlọ̀ pé ìyá mọ̀ ń bọ̀ lọ́rùn ẹ̀kẹ́lìkò tí kẹ́kẹ́ pọ̀tíwọ́ tó ń kírun tó ń gbá rẹ̀ tó ń ṣe sáàmẹ́bí ní kọ́ ṣeun ìwọ́ lọ́dà tẹ́lẹ̀ tó lè jáde ń dájú tọ́tẹ̀ mójú tọ́rọ wọn anẹ́bí láwọn ẹ̀yẹ ni wọ́n wà lá àwọn ẹ̀yẹ mẹ́ta bí àpèjọ ẹ̀ fẹ́ padà là nígbà tí àwọn ọmọkùn ìdé torí pé ìpìlọ̀ tó tẹ fún wọn tẹ mójútó wọn náà tí ànẹ́bí ń sọ fún pé ọjọ́ ìgbìyànjú àti ẹ̀rìn tí ó mọ̀ tẹ̀lẹ̀ rẹ̀ ọ́nínà láì kò sí kankan ọ̀tẹ̀lé lánàá rẹ̀ ọ̀tẹ̀lé islamu ẹbọ̀lẹ̀ ẹjọ́ ń pé ẹjọ́ ń pàtẹ́wọ́ ní àdúọ̀tọ́ pẹ́ra ẹgbùtùn mínà tọ́ ọ̀lú ó léèdé ọ̀rẹ́ ẹ̀ta gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ kìlọ̀ ní òfin kankan ṣùgbọ́n tó ń tètè mọ ẹni tí wọ́n ń kì ní lọ òun lẹ́ni tó mójú tó rọ ara rẹ̀ tó ń ṣẹ̀sìn ọlọ́run tí ò sọ pé ní tí wọ́n ń sọ yìí kò rí bẹ́ẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ ẹ̀sìn fẹ́ lómi àbọ̀rọ̀ àlìkìyámọ̀ ó lè ní tándọ́mù bọ́nú yín ìrọ̀lẹ́ ń pa nígbà tó bá pé lọ́tẹ̀ wá mọ̀ ẹ́ irú wọn lọ́lọ́n sọ fún wa nínú sọ́tún mọ̀dásílù pé wà fún náà àbá àbáànà ìyẹ̀kín títí sí àmọ̀dájú ìṣòwò àbáwá nígbà tó mọ̀gbó wá dé àmọ̀dójú wá bá wọn ọlọ́ni fàmọ́ ń sàn fáhúhú ṣàfá àtò ṣáfihìn kí gbogbo ayé sì pẹ̀ fún ọlọ́run nígbà ẹjá lọ bá wọn bẹ̀bẹ̀ ọlọ́run nígbà olùkìlọ̀ wá kọ́ yí báyìí ni ẹ̀rẹ́lọ́mọ̀ kọ̀lẹ́ àwàlá nírọ nípa àkúlẹ́mọ́ ansallallahu min shay ọlọ́wọ́ tó kọ́kọ́ kalẹ̀ ìná tó ń látẹ̀ kìrìbó ní rọ́lẹ̀ pa ìgbàpítì lọ́dẹ̀ wọn ẹ̀gbọ́. àmì ẹwà ti ní lẹ́bí bọ́dẹ̀ ẹ̀lẹ́lẹ́rí tó ti àti

nẹ́sùmọ̀ ọ̀nàfẹ́ káìsà agbó àtẹ́lẹ́ ni mà fún ná fi àbí sẹ̀yìn àbá tí wà nínú àti wọ́n di àtẹ́yìn rẹ̀ nínú. ẹ máa dọwọ́ kálukú wa kí agbó wà sí káti tẹ̀lé káti lọ́rọ̀ ànábì ànábì náà wọ́n tẹ́kọ̀ jáde tọ́ láwọn jáde yẹn. ànábì náà tó jáde fàmí fàtàlíkà mọ́tàlùmọ́ni àtọ́ àní àwọn tó jáde tọ́tẹ̀ bára wọn sọ̀rọ̀ ọmọ ogun tó dẹ̀hùn àwọn ní àpèjúwe ẹni tó tẹ̀lé mi. wàtúbà àmọ̀ràn tí ìdùn mi ó ti tẹ̀lé tí mo mú wá ọmọ fanumọ́ ní asọ́ ni ẹ̀yà arábẹ̀júwe rẹ̀ tí wọ́n kọ́ tí mo mú wá wàkábàbà máa jí ìdùn mi nínú ẹ̀lẹ́hàk ibi mo sì mú wá lódò tí wọ́n tẹ̀lé ẹ̀ làpèjúwe rẹ̀ pọ́n kìlọ̀ fún kìlọ̀ fún ọlọ́mà الله سبحانه وتعالى sàánù ẹ̀mùkọ̀ọ̀kan wa. الحمد لله رب العالمين وأفضل الصلاة والتسليم على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين ẹ̀yẹ ló ṣe ọlọ́run bá ọlọ́run pè wá ní kí a jẹ́ pé òun káfí jẹ́ pé òjíṣẹ́ nígbàtí máa ń pè wá lọ bí ọ̀nà ọ̀la torí pánibà mọ́kànlá sọ́lá ọlọ́run àtàlá lórí ẹ̀ sí wa òun ó ti tọ́ wa sọ́nà tó tọ́ anẹ́bínà fi ń sàpèjúwe ara rẹ̀ nínú ìtàbí bá sọ̀rọ̀ kálíbà àmọ́bá níbi ti jẹ́ olódàgẹ́ bí olùpèpè sí lẹ́kẹ̀ẹ́ tí wọ́n ti kọ́ tí wọ́n ṣe oúnjẹ oríṣiríṣi síbẹ̀ ilé ìgẹ̀gẹ̀ wá lálùjẹ́ náà ẹni tí wọ́n ń pèpò pé ọ́n ti tọ́jú oúnjẹ sí bí ẹ máa bọ̀ òun gẹ́gẹ́ lò ó ìdúrà ẹni tó bá wá jẹ́ pé òun ò ní wọlé ilé náà làlùmẹ́nà máa dúbà oúnjẹ náà ti bíbẹ̀ ní gbogbo nǹkan ìgbàlù tó wà ń bẹ ẹni tó bá ní kílà méje ń sọ àbọ̀wò tẹ̀lé lánàá rẹ̀ àbọ̀wò sẹ̀sìn rẹ̀ òun ní wọlé bèlé pé yóò jẹun torí oúnjẹ wọn níbi wá bá ń ta inú ilé náà ló ń jẹ wá káàlẹ́ nìkan wá kò wà lùjẹ́nẹ̀ ṣùgbọ́n gbádùn ní outside àlùjẹ́nẹ̀ kò sí tó jọ ẹ̀kẹ́ lómi ìlànà tó dé ní ọ̀dù ẹnìkẹ́lẹ́ bá ara pálá gbóúnjẹ wá ta tẹ́lẹ̀ bá bóyá ti jọ́ nídìí lòun ṣe bíbá ti ẹ̀mọ́ tí lọ́nú lé èmi náà ń jẹun ta kò sí yẹn ní ọjọ́ gbẹ̀rẹ̀ àlẹ́kẹ́rẹ́ tí ò bá ti wọnú lé yẹn kò jù ní wá bá ń ta o wọn gbẹ́jẹ́ pé bò mí ni wọ́n fẹ́ tọ̀ pé ìwọ ló sì wọnú ilé kẹwàá ní ọlọ́jọ́bọ́ ọ̀run ìwọ kan ní ọlọ́jọ́bọ́ ọ̀run níbo lọ́tí lọ tó bá ti tẹ̀lé ànẹ́bí olùpèsè yìí ọ̀sán gbèsè torí ànẹ́bí olùpèsè ìtẹ̀lọ́ náà gbé jìbì ó máa pèsè sílẹ̀ gbogbo àwọn ànẹ́bí ọlọ́tọ́ sí lọ tó wá jẹ́gbẹ̀yìn Muhammad sallallahu alaihi wa alihi wa sallam bákan náà ànẹ́bí tó jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ ọ̀hún dà gẹ́gẹ́ bí olùkìlọ̀ kan tọ́lọ báwọn èèyàn rẹ̀ kálíbà àmọ́ ìkìlọ̀ yìí lọ́rọ̀ olùrẹ́ tó bọ́ra lẹ̀ gẹ́gẹ́ bí àṣà alárúbáwá gbàun ẹ̀yí èèyàn mi ẹwọ orúṣẹ́ títí mo ṣe wà kẹ́lẹ̀ wọn kọ́rọ̀ yìí serious àwọn ọmọ ogun kan wà wọ́n wá sọ fún mi kọ́ ìlú gan mo fojú rí wọn wọ́n kó gbogbo nǹkan ìjà tó wá pa irun ẹ̀tẹ̀ ìbára yín sọ̀rọ̀ ohun nígbà tó náà ti ní information wá báyìí ẹ̀tìtì mẹ́sì là àwọn nǹkan gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n tètè dájú kó lé ẹni tí ó rìn ẹni tí ó gùn fẹ́ ẹni tán pọ̀n ìkàlùkù sáfi lọ nígbà tó ọmọ ogun òde wọn bá àwọn sí là ànẹ́bí lápẹ̀jú rẹ̀ tó tẹ̀lé òun nígbà wo gẹ́gẹ́ ni òun dàgẹ́ ní oṣù kìlọ

ẹni tí ní kọ́mọ ogun wọn bọ̀ kò sí kẹkàn àmì ní irọ́ nípa àmì ní irọ́ kọ̀ọ̀gbọ́n tó bá dé kò sí kẹkàn tí ó ṣẹlẹ̀ àánú kalẹ̀ wọn nígbà tó ọmọ ogun òde wọn lẹ́kẹ̀ẹ́ kan kú gbogbo wọn gbogbo ẹ̀nà pa wọn àlejò aláwọn eléyìí náà dà gẹ́gẹ́ bí àwọn tí kìlọ̀ mi dé sí gbọ́ wọn ìtọ́lọ ní kẹ ṣeré o tẹ́ẹ̀bìlà aláwọn òṣe ẹ̀sìn àtìláré o aláwọn òtọ́nà yìí àwọn ń bá nǹkan ẹ̀sìn àbáláyé kan làwọn máa ṣe títí títí fáwọn ogun fi wá dé bá dọ́gba àwọn pé bẹ́ẹ̀ làwọn tó yẹ kí wọ́n gba ìtọ́lọ̀ bá sọ́nà àtàlá tó fi náà jẹmọ́ báyìí ẹ̀sìn pé tí méjì láwùjọ rẹ̀ káwà jẹ́ tó jẹ́ pé ọlọ́run jẹ́ tó jíṣẹ́ rẹ̀ kò sọ́nà mí ní ẹ̀mí mi láwù láìpẹ̀lẹ́ ìlànà àrẹ́bì tá ń sọ yìí àwọn èèyàn kan fókò jálé ní o kìí sí tò ní ló ti bẹ̀rẹ̀ ó ṣe ti wà sí pẹ́lẹ̀ nìyẹn ń fókò jáwó kẹwà lọ fúnra ń jọ pàápàá jùlọ lórí social media ẹ̀rọ aláyẹ̀ tó yẹ pé alẹ́ ní ó wá san gbogbo ara ayé ni jẹ̀mọ́ ìbáyẹn pọ̀ láyé ta ló lórí ló àwọn èèyàn sàn bẹ́ẹ̀ tí ó san gbogbo ara ayé ọmọ agbádùn rẹ̀ ayé wá bọ̀ ni wáyé ni tọ́lọ́ fi sánà bíi ó gba wáàyè ó gba iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ni tọ́lọ́run fi rán wọ́n jẹ́ tẹ́tẹ́tẹ́ ẹrú mẹ́ lọ́wọ́ o wọ́n yà sọ́nà méjì o ẹlòmí ó mọ̀ fún oṣù pátáìsì tẹ́lẹ̀ pé ọtí lè má tún ṣe léyìn náà ọlọ́run gbogbo ẹ̀ náà lọ́lọ́run ṣe ní mọ̀ ń jà ọwá sí ìsìlámù díẹ̀ kọlọ tẹ̀lá nẹ́bí díẹ̀ kọtún lọ lánàá ẹlòmí díẹ̀ ọlọ́run nígbà ọ ànẹ́bí nìkan náà lọ tẹ̀lé

ẹni tá a máa ń kọ́ṣe nìyẹn ọlọ́wà lílì mọ̀ nìkanà yẹ́rùjù wọ́n àwàlìyẹ́ òmò ààfẹ́ sẹ́ni tó bá ń gbèrò owó òun ó pàdé ọlọ́run lọ́jọ́ gbèdé àlùkìyàmọ̀ wọ́n wà ní jẹ́nìtàn àdébì ni ó máa kọ́ṣe jẹ́mọ́ gbogbo ẹ̀bá yẹn ń kọ́ṣe lẹ́ni bóyá nìkan ti ń gbá bọ́ọ̀lù ní ọwọ́ aṣọ rẹ̀ ọ́n ṣe bí sí ẹ̀ bóyá olórin kẹ́lẹ̀ ọ̀run irú orin tó lé lórí tó lè bọ́ bóyá pé lèmọ̀ nǹkan náà yẹ́rìí jọlá lọ́lẹ́ àmì ní akẹ́kẹ́ ní ẹwà àtẹjọ́ lálùjẹ́ náà kò sí ọdún bọ́ bóyá bẹ́ẹ̀ kò sí kò sẹ́ńtẹ́ ẹnìkan tó yẹ fẹ́ pé mo fọ́ sọ́yà onílà nígbà Muhammad jẹ̀mọ́ ẹ̀kọ́ ní òjò àmà àti ẹ̀ lójú kọ́ wá bọ́ tẹ̀lé rẹ̀ níbẹ̀ ẹnìkan wọ́n tẹ̀lé ẹni tí ò láti sọmọ sàkọrọ síìtì irú ní ìṣẹ́ ní ọmọdé irú aṣọ tí wọ́n ní ọmọ wọ̀ tí ó sì lè fọ́ sọ́yà pálù jẹ́ tẹ̀lé ni ẹ ah, lọ ìrùn lè ṣe ń gbẹ́lẹ̀ bíi tàníbì ìrùn lè ṣe kíní kan kíní kan àkẹ́sì ìṣe kan ó dẹ̀ ẹ̀rọ bíi ṣe tó wọ́ sùn bá àwọn fífi ń tẹ̀lé dẹ ẹgbẹ́ rẹ̀ tẹ́ni yẹn tó fi síná sùn pé àlùjámọ̀ rẹ̀ ó da ọlọ́run wa tó ràgbà ẹni tí yẹn ń kọ́ ṣe rèé ṣùgbọ́n bàbá ẹni tó kọ́ ṣe rẹ̀ òyìnbó ń ká náà yẹn rìndó kọ́ á wẹ́lí yóò wẹ̀lẹ̀ àṣẹ ẹni tó bá lóun pàdé ọlọ́run bákan náà tí ó lẹ́yìn tó dá lọ́jọ́ mẹ́ta kìí á mọ̀ kò sẹ́ni tí ó kọ́ ṣe yàtìwájú wa iná lọ ìlànà rẹ̀ kátẹ̀lé ìlànà rẹ̀ níbi ìmúra kátẹ̀lé ìlànà rẹ̀ níbi àdìsọ́kàn kátẹ̀lé yẹn nínú jẹ́ bá jẹ́ pé rẹ̀ tọ́mọ tó fẹ́ tó bá jẹ́ pé rẹ̀ ní máa yí ikùn yóò jẹ́ ká máa ṣe ìfẹ́ ní ìrọ̀rùn onígun kẹ̀kẹ́ tẹ̀ bọ́wọ́ láfàyè kò ní máa dàmú kí dàmú kódà kó má lówó kò ní dàmú kò ní mọ́ tó dúwọlé kò ní mọ́ wàhálà rẹ̀ kó mọ́ sáré ìbàdàn láti fún ẹnìkan nílé ní ẹnìkan ní ìlúkúrù kí ẹ bá ń tẹ̀lé ànẹ́bí ìgbésí ayé ló dá tó bá tó lówó náà ó ní òru rẹ̀ ló dáadáa torí pé lánàá ànẹ́bí ní èlò ẹ̀rọ lówó bí ẹgbẹ́ èlò ojú rẹ̀ lọ́dún àti bálò ànẹ́bí ẹnìkan tí ò ní lákẹ́ inú máa gbà àbí ó lè ní aláàjì ẹmọ mórí kí níwá ẹmọ ká ààrẹ ti lówó tó ìnà ń dààmú yín ó yẹ kó kẹ́kẹ́ pé tó bá ní ìṣe ṣe kẹ́kẹ́ ṣe rè nítorí wá kó mọ̀ gẹ̀kọ́ wá ní ìmọ̀ tó ti gbogbo àǹfààní owó tó ní ìná torí pé ibi tó lọ fọ́ọ̀lù ní òdá bọ́ nípò tọ́lọ̀rọ̀ ànẹ́bì ànẹ́bì nípò bóòlù ti tó pọ̀wọ́lẹ́ tí ó jẹ́ kó náà ọdí lánàá níbi tó lò ní má yóò yí ipò olóòjẹ́ kí gbèsè ayé wa dá olóòjẹ́ ká lùtẹ̀ àmọ́ wa dá kájúra wa lẹ̀ fún yẹn lọ́nà tó pé ó tún wà tún hàpànà ìtó jẹ́ ó tún ní pé mú dé hàpànà tó dá ayé pé ń sáàgbọ́ yé bí ni pé àbáwọn àwòkọ́ṣe kan àti òdá ti wọn tó gba àwòkọ́ṣe tó àti yàtọ̀ bá nẹ́bí àbílànà ànẹ́bí ìlànà tí ó dá ní. ẹni tó bá kọ́ ní sànẹ́bí ọlọ́run wá ní ìmọ̀ nǹkan náà yẹ dídí ńlá àwọn ìyá òun láàfẹ́ yóò jẹ́ ni kí eré tí ọ̀run ayé pé tó bá ti tẹ̀lé o ayé èrè ó dá ọ̀run yóò dá. ẹmọ ẹja jẹ́ pé àbẹ́wò àmọ́ ẹlò yóò mọ̀ ṣe fẹ́ ẹnu yóò ní ẹ bí mọ́ ní tèmi ti gbénu abájúwà náà níbi sọ́bá ìkan yìí tó bá tẹ lọ́rùn òun náà ni ó gbà bí tí ó bá tẹ lọ́rùn yóò gbà lànà bí bóòlù ti jọ́sìn pé rẹ̀ ń bẹ̀ lànà rẹ̀ bóòlù ṣe wùwà pé gbogbo nǹkan yìí náà ni ó máa jẹ́ pé àjẹpé ọlọ́run bákan náà àjẹpé òjíṣẹ́ tí ó rán wa sí wa bákan náà ìkìlọ̀ tí ń kìlọ̀ fún wa ẹ̀rí kálíkì àmọ́ tó dé ká jẹ́ pé rẹ̀ ká tètè wá ọ̀nà ọ̀la fún ara wa látọ̀nà ọ̀la òun náà pé bá a ti mọ̀ tẹ̀lé ọlọ́run subhanahu wa ta'ala ní ọ̀nà yóò fi ná àwọn rasula ẹnikẹ́ni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ojúṣe rẹ̀ fáwọlá kama alladhina an'ama Allahu alayhim minan nabiyyin was siddiqin wash shuhada was salihin òun ló wá pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run ẹni tó bá jẹ́ pé olùkìlọ̀ yìí náà wọnú ilé ìkẹta níbi ròyìn fún wa náà jọ jẹ́ nù kẹ̀kẹ́ tó wà ń bẹ́ bákan yóò wà pẹ̀lú àwọn sìtìkì àwọn ẹni òótọ́ tí kò wọn tó tẹ̀ láàrín ànẹ́bí ọlọ́run bákan náà wá ṣùwádà àpẹẹrẹ síbi tọ́lọ́run pọ̀pọ̀ lèmín èyí ò máa bẹ pẹ̀láwọn ẹni ilé lọ́run ọlọ́run wà á sùn náà ò láà ìkàrọ̀ fi ọ̀ àwọn olùbárìn tó dáa nù tó bá lọ kọ́ṣẹ́ lómi tó jẹ́ pẹ́ lómi ọmọ ibi tẹ́ni yóò láti sí o kó ẹ pé èpè lẹ́mọ̀ fúnra yín lọ́rùn gẹ́gbọ́dọ̀ ti sọ wọn bá àwọn kan bára wọn tí wọ́n jọ lọ fáwọn ọmọ lẹ́yìn wọn pé àwọn tá wò kọ́ṣeré ọlọ́run dákò fi àjẹ wọn àmọ̀ bá ṣòdì àrùn ọ̀gbá dọ́bù tí wọ́n fọlọmọ ti tó abẹ́ òun kaba nẹ́bí wọlé ọlá kaba wọlé ọlá ṣùgbọ́n láti ṣe ń lọ nílá mọ̀ pé olólùkì lọ sọ́lọ́ rẹ̀ sí wa bá jẹ́ pé ìlànà rẹ̀ bá tẹ̀lé ẹ̀sìn rẹ̀ bá ṣe bó ṣe ṣe bá tẹ̀lé tó bá ní kámẹ́sì bá dínà sí i abẹ́rẹ́ ọba sọ́nà wa tààlà ó yẹ nífẹ̀ẹ́ ìtọ̀kan wa kò ṣe wa lọ́mọ lẹ́yìn àlejò àmọ̀tọ̀ sọ́nà láyé àti lọ́jọ́ gbẹ̀yà kìyàmà kọ́nà wa sọ́nà wa tààlà kí ó fi ìfọ̀kànbalẹ̀ sọ̀rọ̀ ìtọ̀kan wa ìlú wa táwa ìkọ́mọ́tà ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ ogun wọn gbìyàn lọ́tún wọn gbìyàn ló sì ti ń lọ ìkọ́lọ́mọ́tà bá dẹ́kun rẹ̀ àwọn olórí wa kọ́lọ́mọ́tà máa fọ́rọ̀ mọ́ ṣe àwa tí àjọmọlẹ́yìn